mo rí ilẹ̀dẹ̀ mo rókúta fi ṣe mo rí iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà ògiri ìlànà mo rí ilẹ̀jẹ̀ mo fi ṣe mo iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà. Ah, ah, ah. Birilani. Ogiri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 dùn o ah, that very nice man ìjì tó jà tó dààmú ológì ah kó ní yẹ̀furu náà kó má ṣàfihàn ni o. àfikọ́ làwọn máa ṣọ́ wa ni o. àmì o àmì o. would for nobody. That's respect. nobody. Make him while the sun shines. What is blocking your shine? it to be out of touch while you down, down, down, down, six feet. Tell me. Lord, you're a helper. You bless, you bless so many. That who want the blessings to go unnoticed, to be terminated permanently. I wonder, I wonder, what have you done? wildest test. Why do you have to go? Affirmation. Afẹ́fẹ́ láti fẹ́. Kálírí fúnra díẹ̀. We wanna know. We wanna know. Kútíà jìbà. We wanna know explain. Show us. Killer's Nights is listen. Dads respect nobody. Make him like the sunshine. What is blocking your shine? Pet attention out of town while you down, down, down, down, six feet. Talibans kutu. How can you explain? Ó mà ṣe o ma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 I lost you. ṣe bí o àfìgbà tó sọ ẹrù èèyàn méjì tó sọ di ẹrù èmi nìkan ṣoṣo. Kútì Kútì Kútì ò bá mi sọ́wọ́ yìí o. Hmm, ìkà ni ikú. ó mẹ́ni re lọ. ikú foníkà sílẹ̀ ó mú oníwà pẹ̀lẹ́ kúrò láàrin àwọn máa darí òun. Ah! àkànjí àkànjí ọ̀rọ̀ ńlá ló dá mi ò kò ṣe é ní àṣẹ ìjọsìn àkànjí àdéjọ́sọ báyọ̀.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 gbogbo wa la mọ̀ pé ọba alápàdúpẹ́ ńlọlọ́run ká má wàá fi ohun tó ti bàjẹ́ pa ohun tí ò tí ì bàjẹ́ jẹ́ ẹjẹ́ àgbàfọ́ lọ́hùn ká ṣe sùúrù. Ah, ọlọ́run ọlọ́run ah, kí ni mo ṣe kí ni mo ṣe kò sálábàárò mọ́ kò sólùbádámọ̀ràn mọ́ kùtì. mo rí ilẹ̀ jìn mo rókúta fi ṣe mo rí yẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà ògiri ìlànà. I wonder what have you done? Why all this tears? Why do you have to go? I feel my Affirmation. Oh, you are forever.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 for Telesin TV. I am Engo. Kuti Atiba, Kuti Atiba. Ògiri lanu, alangbambo. Ògiri lanu si, alangbawo belo. Akin, ẹ kú rọ̀jú. Ẹ dẹ̀ kú ara fẹ́ra kù. Ọlọ́run wa dáwọ́ àbúrò Um, this is the Assistant Inspector General of Police.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 <sighs> I mean, thank you very much. ẹ ṣe àdúpẹ́ kó dìde ẹni ìfirú eléyìí gbà á lórúkọ gbogbo ẹbí àti lórúkọ ìyá olóògbé Madam Retiola akínyìnpẹ ṣe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

is a call to service, so it can be recalled. Mama, mama, malo. ma lówó. Àìtètè lówó lọ́mọdé o, mà ní lágbà. Aláìlówó lọ́mọdé o, kì máa my journey.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 CSP Jamal Smith and ASP Daley Johnson, they are not new to each other and will record success anytime they work together. Each time, everybody's a suspect. Mori legend, Moro kuta fishe, Mori yekwe. Ah, hello, eh, eh, eh. oh, How are you? Nice to meet you. Can you give up?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 What were you doing in Comrade Kuti Atiba's house? Chief Abilabi. Ṣé ẹ̀dùn ní pé mo dá ilé ìrìnàtà bá kìí sí ibi sàgbàtà tó ṣe ọ́ kò jàre sọ. Ẹ̀yin àwọn Yorùbá sọ wípé. A kì í réwú lọ́sàn-án, àmọ́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 ó ti ná ọmọ ẹ̀ gà ìjà ti bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú ẹ ọgbàgbọ́gbọ́ wò ó gbogbo tá a bá jọ fún lágbára máa fi jà àtowó ni àtogun ni àti kódà máa fi jà ẹni tó máa kó akú ẹni tó máa máa yà á yẹ. kí ló ṣẹlẹ̀ ẹjọ́ ẹ fi sùúrù tó ẹ má bínú. ta ló sọ̀rọ̀ sùúrù kọ́ alábàámi ìwọ mọ̀ pé àtàrí àjànàkú ni kì í ṣe ọmọdé ọkọ òsọmọdé àpótó ni pé wọ́n ni wò politics is game of do or die. Ah! are you threatening me. èmi ò tẹ́tẹ́ ẹ̀ mo kàn bẹ́ẹ̀ sódodo ọ̀rọ̀ ni ó gbàgbọ́ gbọ́ kó má bàa fi ẹ̀mí ẹ̀ ṣòfò wò ó gòmí dáadáa bó ògbẹ́ ni bá dání lójú àti gbani ni èmi kì í wá ṣe tí kí ló ti ti kì í lẹ́rùn o mẹ́ta lẹ̀dá fi ń dà o ogun oògùn àti jàǹbá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 ẹ bá a lọ ságọ́ wa for further questioning. ọ̀rọ̀ yá bí mi please. Ah, ẹ lè ṣe nǹkan tó bá take your time ẹ lè pe lọ́ọ̀yà yín ẹ lè ṣe nǹkan tó bá fẹ́ ṣe wọ́n bu etí. Okay, you know what? Summarize this judgment so I can study it. You sit there. So? My learned friend, thank you for giving us audience. Uh, my client and I, uh, a wá nípa litigation tó wà ní court. Ṣé mọ̀ pé bí ò bá nídìí, obìnrin ò kì í jẹ́ kú mólú. Akànnídé fẹ́ wá gbà lára àkókò yín. But we believe both parties can reach a compromise and probably settle out of court. Oh.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 my dear barrister Atiba, everyone will be compensated. I mean, your clients. Sherry rí àwọn tí ẹ̀ five million naira fún yẹn. Each of them will be paid three hundred thousand naira each. Then the one involving the accident, eléyìí tó wọ through our machine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 I'm glad to inform you that the result of the pregnancy is out. Oh, really? So, and, the doctor? Um, my wife is eight weeks pregnant. Oh my God! Congratulations! Ah, you mi dùn láti gbọ́rọ̀ yìí. Agbóhùn agbon ya, agbon omo, afun tó kuto wo. Ọlọ́run ò ní fi láburú kankan ṣe títí tó fi máa dọjọ́ kunlẹ̀. Àti lẹ́yìn ọjọ́ kunlẹ̀ gan pàápàá ẹ kí ló wá dé tí kò tẹ̀lé wa. mọ́mí mo ní kó rest nìyẹn mọ̀ ó ṣe lóyún ni so gbogbo stress yẹn yìí ni. ó dà bẹ́ẹ̀ náà ẹ nílé tiwa a máa ń kẹ́ obìnrin ni but tó bá di ọjọ́rọ̀ kò ní kó wá rè mí really reason ti ń ṣe ni pé kó wá gangan báwo lọ̀rọ̀ travelling yẹn. oh mọ́mí mo ní láti prepare dáadáa ṣé àwọn pè mí ni the only black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 so nísìnyí tó bá délé kó sọ fún Ọmọ́táyọ̀ wípé títí ìrọ̀lẹ́ tóun bá ti lọlẹ̀ dáadáa kó wá rìn lọ.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 kó má di ohun tá a máa máa ròyìn kiri ah sista mi. ògiri lanu sí aláǹgbáwọ bẹ̀ lọ ebi tí ó pera ara ilé ẹni ló ń ṣe ni bíkú ilé ò bá pani tòde kan lè pani ògiri lanu aláǹgbá bọ̀ ògiri lanu sí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 ẹ jẹ́ á lọ. àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ jẹ́ á lọ mo dé tán. mo rí ilẹ̀ jìn mo rókúta fi ṣe mo rí iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ńlá ògiri ńlá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 kó má bàa fi aṣọ péńpé roko ọba. fún ọmọ alákòókò dẹ èdè ọmọ alákòókò òjé ẹ̀yin méjèèjì mọ́ra ẹrú olúfẹ̀lẹ̀ ẹ̀sìn wọ́n sì rán mi sẹ́sí yẹ́sì jẹ́ ọgọ́ ọlọ́pàá ẹ̀fún rèé èdè ní ṣé kí n mọ́tàn yìí àbìlú ni wọ́n sà sí mi wọ́n sàbìlú sí mi ni o bẹ́ẹ̀ ni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 minzotu uve ebe dị ebe dị adịsa aja ọmayọ aja n'efere aja Sir, uh, did you know a man called Ebedi? Ebedi? Who doesn't know Ebedi in this hour, neighborhood? The person must be a newcomer. Ebedi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 ẹni kò sọtọwọ ẹ lẹ o tún sọ lẹ ẹ gbé mi lọ sí blue college ẹ ti rán mi lọ sẹ́wọ̀n náà ẹ embarrass personality mi for goodness sake. Time would for nobody. That's respect nobody.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 láìsí ìmọ̀sí ẹ̀bẹ̀dínú. mo ṣúọ̀ wípé ẹ̀bẹ̀dí òun ló pa Kútì Àtìbà mo ṣúọ̀ dàkú. ikú kọ́mre Kútì ìṣẹ́yìn bàbá ẹ̀bẹ̀dí. Kútì Àtìbà. Each time, everybody's a suspect. Mori rí ilẹ̀ gbìn mo rókúta fi ṣe mo rí iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà ògiri ìlànà mo rí ilẹ̀ jìn fi ṣe mo iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà. ah. ah, ah. Mairilan. Okirilano, alangambo, okirilano si, alangma wa belo. ebi tí ó pera ara ilé ẹni ló ń ṣe ni ikú ilé ò bá pani tòde kan ò lè pani. ògiri lànà aláǹgbà ń bọ̀ ògiri lànà sí aláǹgbà ń ebi tí ó pera ara ilé ẹni ló ń ṣe ni ikú ilé ò bá pani tòde kan ò lè.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 mo rí ilẹ̀ gbìn mo rókúta fi ṣe mo rí iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà ògiri ìlànà mo rí ilẹ̀ gbìn fi ṣe iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà. Mapirilani